mọ́ gbàgbé money punch àkáǹtì àlèhódà òun náà ní six six seven seven one six seven three three three bẹ́ẹ̀ ká gbọ́ ní ẹ̀ẹ̀kan sí àkáǹtì náà ní six six seven seven one six seven three three three eléyìí ni money punch àlèhódà Islamic Development Foundation. olúwa láàánú kọ́ máṣe láìsàn kó wá ní ẹ̀sán da àkúfaradà àsìkò wẹ́rẹ́wẹ́rẹ́ olúwa láàánú yóò a rójú ọlọ́run nínú oṣù ramadan náà pẹ̀lú ògo ọlọ́run àkórí ọ̀rọ̀ wa tí a mọ̀ gbéra wa ni èyí tẹ́ jẹ́ ọmọ ìyá mi nínú islam gẹ́gẹ́ bí ọ̀rọ̀ títí ń bọ̀ wá síwájú tẹ́lẹ̀ òun ni ni láti àtàdánwò tí àbọ̀ olúwa gbé ọ̀dọ́kùn mọ́jà gbàgbé rẹ̀ nìkan kan wá. àmín. jẹ́ kó ṣe wá láǹfààní la ilaha illallah bismillah. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar wala hawla wala quwwata illa billah ala umma salli ala muhammadin wa ala ali muhammad.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 lábẹ́ bẹ́ẹ̀ náà abẹ́ ọba adẹ́dá gbogbo onítọ́rọ̀ oníkọ́bọ̀ táwọn òfin kò sí ń tá kó wọlé ju àlámọ̀rí ẹ̀sìn lọ ọba adẹ́dá dákun á sì kí yín ọlọ́run mọ̀jì ká sì kí ọwọ́n yín nígbà kankan gbogbo ìgbà tẹ́ bá nídìí àrísì kí ọba adẹ́dá kó sí yín lábọ̀rọ̀ ọba adẹ́dá kó sí yín lábọ̀rọ̀ ọba adẹ́dá kó bá kẹ́yìn ní kíkẹ́ láyé ń bí àti lálùkìyàmà kọ́ wa sàn kó wa lẹ́sàn-án ẹ̀rí pé àti ń kílé ìṣíwájú tẹ́lẹ̀ gan pé jazakumullahu rabbun-nasi khayra jazakumullahu rabbun-nasi khayra. tí ọba ti pé kọ́mọ́ gbà wá lásìkò ni tàbá ní kọ́lọ̀ òun ó sì gbá ọ̀sà òkú ṣe kínní kan àwọn ọ̀pá kan tó ti da ẹgbẹ̀lẹ́gbẹ̀rún oore sọ́dọ̀ ẹ̀ ń tọ́ bá sọ àbí àsìkáàrù kan tó jẹ́ kínní ni gbogbo ohun yóò ta lè mú wá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yókù pé máa kó wọn sínú láti sọ pé jazakumullahu khairan naam níbi tí a wà gẹ́gbà sí ní àbùkátà kásìkínní ká lára wa níyè ká pera wa padà gẹ́gẹ́ bí mùsùlùmí tá jẹ́ òun náà ni àkòrí tá a pè ní bay'atukum ayyu al-muslimun mọ́ gbàgbé ìpínhùn tó ní pẹ̀lú Allah subhanahu wa ta'ala tá a gbà lọ́wọ́ ànẹ́bí ọba ìdàgbélé ànẹ́bí lọ́wọ́ pé gbélé wọn lọ́wọ́ ẹni tó bá ti wá wà ń bẹ̀ tí ó yẹ ẹsẹ̀ òun náà jẹ́ mùsùlùmí tí ó là kò ní kọ́kọ́ jìyà kó tó jọrọ̀ kò ní wọ ní kó tó wọ àlìjẹ́nà lọ́jọ́ àlìkìyàmà lànàbì sọlá ìwọ̀sọ́lá mi sọ fún àwọn méjìlá tí wọ́n wá bá a pé àwọn fẹ́ gba Islam bí àfàwà Ubada bun Samit bí wọ́n ti ṣàlàyé àti ṣàlàyé lórí alákọ̀ọ́kọ́ tánàbì sọ pé Islam lẹ fẹ́ gbà yìí o ẹ ń bá mi gbọ́wọ́ pé ẹ ní múrogún pẹ̀lú Allah subhanahu wa ta'ala nígbà tẹ́ bá ti gba ìsìláàmù yìí o ọ̀rọ̀ lé ní kiri àtìyànjú ilé yẹn níbi àkókò sì gbà wá mọ́ bákan náà anabi sallallahu alaihi wasallam tó a sọ fún wọn pé wala tashriku ẹsìn mọ́sí kínni ẹmọ́ jalè ilé lágbé pé mùsùlùmí gidi tí ó yẹ kó lórí àlùkáwà ní ìpín rẹ̀ tó ní pẹ̀lú Allah subhanahu wa ta'ala tó gbà lọ́wọ́ anabi sallallahu alaihi wasallam kò ní mọ́ sí kínni kò ní mọ́ jalè kò ní mọ́ jalè tó pé tí bá ń jalè ó súnmọ́ kọ́kọ́kọ́ jìyà kó tí ọba tiẹ̀ wà lìjẹ́nà ayé rẹ̀ lè mọ́ dáa kátó wá sí pálí kìámà rẹ̀ so àwa wá fẹ́ kí gbogbo apáta kọba àdàkójẹ káyé wa ọ̀dà kọ́rùn wa ní òsì kíni kó sùn ọ̀ bí ìdò àwò yorùbá kọ́lọ̀ kójẹ kí alìkìámà yẹ kó wa wa náà ẹlẹ́ẹ̀kẹta la fẹ́ bọ́ sí lónìí òun náà ni pé anabi sallallahu alaihi wasallam tó sọ fún ọ pé wàlà tẹ́sínù ẹ mọ̀ sí kíni ẹ sí sìnà o ah n tó di tọrọ tọrọ nǹkan kálí bí ọtí ṣe lẹ́ẹ̀sì láwùjọ nísìnyí tí wọ́n ti ṣe àwọn sáré bẹ́ẹ̀ náà sìnẹ́ náà ti ṣe kí ni. kódà sìnẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan ìbànújẹ́ àbí nǹkan tára àwọn èèyàn ń pa àpẹ̀sí wọn à ayé ń ṣe kí ni. iná ẹ̀ ni táwa nígbà táwọn sọ fún wa pé ìpín òtá àgbà pẹ̀lú Allah subhanahu wa ta'ala ibà dì í sì wọ́n ń ká so àwa débi tó yẹ pé káti ẹ̀ka àyà tó kó gbogbo àwọn nǹkan bíi márààrún yẹn tó kó sínú kàkà àyà yẹn tóbi tá a fẹ́ bọ́ sí lẹ́nìí ah ọjọ́ ń lágbára jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n mèkì ara wọn available fún nǹkan yẹn tó sẹ́wọ̀ mọ́la jù àwọn obìnrin ni àwọn obìnrin ni tòkọ́ba dẹ́dà kọ́là wa ń bẹ̀ mọ́jà kó sí páńpẹ́ rẹ̀ mọ́jà àwọn mọ́fà àwọn ọmọ wa síbẹ̀ lóbìnrin mọ́fà àwọn aya wa síbẹ̀ lóbìnrin mọ́jà dẹ́wọ́ bẹ́ẹ̀ kó sí kíni kọ́kàn wọn kíni kan náà ànábì ni ẹ̀sìn mọ́sẹ̀sìn náà o ló fi jẹ́ pé níjọ́ táwọn obìnrin táwọn náà lọ bá ànábì báwọn ọkùnrin ṣe lọ bá ànábì yẹn sẹ́pàdé ṣe lè fà wọn àwọn tó lọ bá ànábì káwọn fẹ́ gbà sílámù ni ọba dàn táwọn obìnrin náà bá wá o sọ́tún mùtáhánà ọba dàn táwọn obìnrin náà bá wá káwọn náà wá o ó túmọ̀ pé déédéé ohun tí àwọn ọkùnrin ó fi jẹ́ mùsùlùmí làwọn ọkùnrin náà ó fi làwọn obìnrin náà fi jẹ́ mùsùlùmí pọ̀ sí wánú sọ́tún làzab àwọn rán oyè tó wà nínú islam àwọn òpele ìpele gíga iná lè mùsùlùmí náà wà lè mùsùlùmí pé táwọn náà bá fẹ́ bẹ́ẹ̀ o tí ò ní sórí rẹ̀ kan tí yóò jẹ tọkùnrin lálìkìyàmà tó bìyàn wá ní bẹ́ńbẹ́ kò tí ò ní bẹ́ẹ̀ yẹ pé wàhálà àwọn àdáni àṣekínìkì ayé ní ọmọ lọ́jọ́ àlìkìyàmà àwọn ní ọmọ jẹun bọ́kùnrin ṣe ń ṣe kíni bí ṣe ń jẹun ni ó dá oyún yìí ń dà mí láàmú kò sí ń bẹ̀ nínú àlìjẹ́nà wọn pé ìgbádùn yẹn lódìdí táwọn náà bá fẹ́ rí ọba ìdáwà pé wasallam pé kálí mọ̀kọ́ ọba ìdáwà ló gbé lọ pé yá mo pè táwọn tó nígbàgbọ́ lóbìnrin bá bọ àwọn tó fẹ́ sórí rẹ̀ láyà àti lálùkìyàmà tó wá ní wọ́n láàmọ̀ tẹ̀lé à yorùbá yí ẹ̀nà aláàlá yusrikna billahi shay'an àwa gba ìsìláàmù lọ́wọ́ rẹ̀ irú tó sọ fáwọn ọkùnrin nìyẹn wọn àwa ní ò ní ṣe kí ni à ní ṣẹbọ bí kéèyàn sọ pé àwọn ọkọ wa tó gba ìsìláàmù o wọ́n ti ní táwọn bá fẹ́ jẹ́ mùsùlùmí ọdún àwọn ò ní ṣẹbọ bá dáa ni táwọn náà bá wá pàwọn ò ní ṣe kí ni wọ́n gbọ́wọ́ pàwọn ò ní ṣẹbọ níbo lẹbọ pọ̀ sí jù lónìí ta ni wọ́n ń polówó ẹbọ fún ti ń ra ẹbọ wọlé ta ni ń lo káyá máa tá jù ta ni ń lo òka jù àwọn obìnrin ni ta ni ń lo ìlẹ̀kẹ̀ jù ta ni ń lo àtíkè jù ta ni ń ṣoògùn jù tí ń jẹ́ káwọn ológun ṣe kí ni kí wọ́n tà obìnrin ni. ọba ẹ̀dá ni tí wọ́n láwọn ò ní ṣẹbọ mọ́ o lọ́nà kankan wala yashrikna táwọn ẹ̀bá láwọn ò ní jalè ó dẹ́lẹ́kẹ̀ ẹlẹ́ẹ̀kejì tá a sọ lánàá ọwọ́ ni wọ́lá yeznin tí wọ́n sì láwọn oníṣe kíni àwọn oníṣe sìnà ẹlẹ́ẹ̀kẹta tá a dé yẹn nínú àyà yẹn bó ṣe wá nù àdìsí yẹn náà bó ṣe tó náà ni ọkọ Allah tushriku billahi shay'an wọ́lá tasriku wọ́lá tazinu ajẹ́pọ̀ ọ̀tọ̀ ọba gbà pé àdìsí ànábì àtànábì wọ́n fún mi ní alukurani àti irú rẹ̀ pẹ̀lú ẹ̀ wa anzalna ilayka dhikra litubayyina linnasi ma nuzzila olùmọ̀kọ́ alukurani náà gan wáyú mùnàzálù ọkẹ̀ sí kíni ọkẹ̀ yàtọ̀ ní àwọn kíni àwọn nǹkẹ́ díẹ̀ díẹ̀ ni. naam tó ti láwọn oníṣẹ́ sinna wà láyé kòtúlùnà àwòládà húnnà ilé ní ẹgbẹ́ ti wá nù àdíṣẹ́ wọ́n ti láwọn wàlá tààtù bí bùhtání yaftaruna ubayna aydikum bá níbi ti sọ fún wọn aya Qur'an náà ni wàlá ya'tina bí bùhtání yaftarinahu bayna aydihinna wa arjulihinna inú àdísì yẹn náà ànábì ní bákan náà wàlá tààsù fi ma'arufin aya kùránì náà sọ́wọ́ pé wàlá ya'zinnaka fi ma'arufin ó sì láwọn oníṣe kíni tọ́wọ́ ti pàwọn láti dáadáa àwọn òní takọ̀ àwọn òní pàwọn òṣe mọ̀rọ̀ pé àtìrí ọba ìdáni fàbá yí òhun ọya gbọ́wọ́ fún ọkùn ọgbọ́wọ́ ṣùgbọ́n àníbìsọ̀lọ́rọ̀ báyìí lọ́wọ́ rí bọ́lá ìyàwó àìsà jẹ́rì rẹ̀ òkú wọ́n tó wọ́n mọ́ sí ọ̀tàbánáyà lọ́bẹ̀ ọ̀rọ̀ bẹ́yà nísìn ẹlòmí ò tún bomi parí torí pé àwọn wọ́n pe egungun gbà mí wọ́n ṣe bí ọ̀rá sàkí náà mọ́ sí pé tèmi náà tiẹ̀ wá lọ sílé pé èmi náà gbọ́ lárúbáwá ni ò ní jẹ́ kó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ á sì débẹ̀ á débẹ̀ ó farabalẹ̀ kẹ́kọ̀ọ́ ni kìí ṣe pé akẹ́sílábọ̀sì nígbà ọ̀nà ẹ̀lọ kìíní kan so ọ kẹ́kọ̀ọ́ ó sì kọ́ ìmọ̀ tọ́ba wá lóòótọ́ òní dẹ̀sìn rú o sì níwò pé lórí ibi tó wà yẹn islam lọ́gbọ̀dọ̀ pàtàkì lẹ́mìí rẹ̀ bẹ́ẹ̀ ni làwọn náà gbọ́dọ̀ wọ́n káfẹ́ yẹ̀yẹ́ ẹnìkan àbáfẹ́ sí kíníkẹ́ òǹtà abákẹ́dé pọ́tà pẹ̀sìn lágbọ́dọ̀ mọ́ sí kíní àbọ̀dọ̀ mọ́ tẹ́nẹ́sí ẹ̀tọ́ rẹ̀ nìkan lọ́kọ̀ àtẹ̀rẹ́nsẹ̀ kan táwa débẹ̀ láti lè ṣàlàyé kọ́lọ̀ njó yé òun náà. naam anabi sallallahu alaihi wasallam wa sọ fún ọ pé islam lẹ wá gbà yìí o ẹ ní ṣe sìnà mọ́ o tó tẹ̀ bá ń ṣe sìnà kò túmọ̀ pé di káfìrí o ṣùgbọ́n ẹ lè mọ́ là ní ọlà tí orí ibú ò ní là àbí tí ìyà ò ní là pẹ̀tẹ́ bá mọ̀ kẹfẹ́ ìsìláàmù yẹn yẹn àlàáfíà fúl pé ìdókòlù fi sílmì káfà ò ní jẹ́ pé ìsìláàmù lóòótọ́ ń bẹ lára rẹ̀ wọ́n náà yọ wà jẹ́ nàìjọ́ kan ẹ̀fẹ́ jẹ́ bẹ́ẹ̀ ẹ̀fẹ́ jẹ́ mùsùlùmí tó ṣe kí ni. pọ́nbélé ẹ̀ ní ṣèṣì náà mọ̀ ó tún mọ̀ pé nínú tá kìí ṣe sìnà sìnà ìsìnà ni ó ti yé bí ó kọ rẹ̀ náà ni ẹ wá rí sìnà yìí ó jẹ́ ọ̀kan ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ kàbìtìkàbìtì ṣùgbọ́n lónìí ńkọ́ kọ́dọ̀ ọba ẹ̀dá fẹ́ràn ìwà débi pé bí kí ọmọ sọ fún yẹn pé nígbà tí wọ́n bá gbé transformer kalẹ̀ tí wọ́n kọ́ sí pé danger wọ́n pé don't touch wọ́n tọ́ ya wọ́n tọ́ lè ya wọ́n ya oríṣi tó ti rù hẹ́hẹ́ pé bí tíwọ́n náà bá fọwọ́ sí o pé bí gbogbo ara ẹran rẹ bí ó ṣe jẹ tí ó kó egun rẹ ni ni ó ti ẹ mẹ́sẹ̀jì ni wọ́n pàṣẹ wọ́n ya agbárí tó ti rò haha abẹ́ẹ̀kọ́ ni àti egun tó fi kọ́ọ̀sì ara wọn bíi pé ayé rẹ̀ ọ parí o èrí egun eré ẹ̀wọ̀n èdọ̀mọ̀ pé ìyẹn kẹ́ kú síbí o bàbá kọlà wọ́n lè mọ́ rí láàrin mọ́ o bọ́ yọkùn gbogbo yóò dé ní Allahu Akbar ọba dáná wa sọ fún wa pé wala taqrabu zina ọba adẹ́dá ní ẹ mọ́ súnmọ́ bẹ́ẹ̀ kódà àwọn àfáà ní ìkìlọ̀ yìí ní fi ń lágbára ju pé kọ́sọ́ pé mọ́ ṣe é lọ aláàní ọmọ dèbè ìsúndì bọ̀ wá sórí látẹ́kọ̀rọ̀ búùsì náà yìí gan òun gangan náà sì dédé àdísà nípa níbi sọ pé ojú amọ̀ ṣèṣì náà tiẹ̀ torí pé tọ́ bá ti fi lè lọ tó wìdúrọ̀ kò ṣe mọ́ tó ti kọ́kọ́ súnmọ́ bẹ́ẹ̀ wọ́n ó rìkọ́dù ohun tójú rẹ̀ ó ti bọ́ sọ fún wọn lóòótọ́ ó ti gbogbo àyà rẹ̀ ó ti wẹ̀yìn rẹ̀ ọwọ́ ọ̀kájú ó ti ní rẹ́kọ́ọ̀dù kẹtó ègéǹsì rẹ o ti gba amúlọ́wọ́ lóòótọ́ òun níwà ń sọ pé òun ò lè gbá ó ṣùgbọ́n òun ti ṣe kí ni o ti súnmọ́ abẹ́nìkẹ́ lọ́ti ẹ̀fẹ́ káyín lẹ́fi túká àbọ̀ lọ́dọ̀ wọ́n pé òun ṣe nǹkan oṣù ó jẹ́ tọ́kọ́ àwọn mi wọ́n ti fẹ́ sáyìn ara wọn òun ọ̀mọ́ ó jẹ́ ṣé wàá mímọ́ náà lọ fẹ́ wù tẹ́lẹ̀ nì ló fi jùúlẹ̀ padà ànábì ní ọwọ́ ní àmọ́ ọ̀sẹ̀ sìnà kódà etí ní àmọ́ ọ̀sẹ̀ kíni gbogbo oríkèé ara ló ní sìnà ẹ̀ tiẹ̀ tí wọ́n mọ̀ ọkọ̀ ìgéèsì rẹ̀ wọ́n fi ní àyà wà zina ó ti kó gbogbo ohun tádìí sì yẹn ṣe kíni wọ́n mẹ́sàn pé tọ́ bá ti ẹ̀ pẹ̀lú oríkì ara tí mọ́ wọ ara ó díé mọ́ ṣe àwọn rọ̀lẹ̀rọ̀lẹ̀ rẹ̀ mọ́ rìn ní pápá orí ibú torí pé kíni ìnáhù zina yẹn o káànà fa ìṣẹ̀tàn sọ pé ìnáhù tàókìdàn káànà ó díé fa ìṣẹ̀tàn ọ̀bá ẹ̀dá ni ah hey orí ibú ni o ìbàjẹ́ ńlá ni o wàsá àṣẹ̀bìlà bákan náà ọ̀nà ẹni tó bá fẹ́ kó burú fún un ẹni tó bá fẹ́ kó bàjẹ́ fóun ó tiẹ̀ ẹni tó bá fẹ́ kó polúkúmu káyé òwò polúkúmu su òun ní mọ́ sí kíni o ní mọ́ rin inú ọ̀nà yẹn o jẹ́kí bí wọ́n sọ fún yẹn pé ọ̀nà yóò nà alkiyama ni o ẹ̀tọ́ bá kẹ́kọ̀ọ́ sí ìgbẹ́ni pé wọlé kó kú wọ́n yẹn wọ́n sọ pé

irú ẹni bẹ́ẹ̀ wọ́n lè lé e kúrò nílùú àbíkún ó tì í mẹ́wọ̀n wọ́n gé ọwọ́ kọ̀pátì onílẹ́wù ẹ wá wo sìnà àyà wa wá pé àzáníyàtù bẹ́ẹ̀ mo sọ lẹ́ẹ̀kan pé àyà wa wò á tó kílíà pé táwọn obìnrin náà bá wá bá ọ torí pé ọsẹ wo sọ́dọ̀ tiwọn tí àwọn ọba mẹkẹ ara wọn àvélébù ni ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tí wọn ọba rí i ṣe tí wọn ò rí òbí tó fira rẹ̀ lẹ ó ti yé bóyá sì ni ó dínkù ẹ wá wò nǹkan ẹkún lánàá láwọn ọlọ́dọ̀ àwọn tó rí wọn pé láwùjọ tó dáa tójú ti ẹni tí irú bẹ́ẹ̀ pé wọ́n rò ó sí mi kò sé o pé wọ́n fẹ́ rò ó sí mi ojú tí ó fi lúlẹ̀ ọ sá lọ inú igbó mo rò kẹ́ ń yẹn gbogbo aráàlú náà tó pélé lórí pé ha ṣebí sì náà ilẹ̀ yìí celebrate inú ilé ilẹ̀ tó má sọ sí. níbo mo ti lọ ìsá ṣebí mọ́sálásí wọ́n gbé sí ṣe bọ́ fẹ́ wé ni màlẹ́kà wá pé ìní rọ̀súlù rọ̀bíkì lí àhábà lákì gùlámán zakiya ọtọ́ àti pé ọmọ tó mọ́ ọmọ tí ọ̀ lábà wọ́n tí èsọmọ àbù kí èsọmọ ọbú ni wọ́n ni wá fi ta ọ́ lọ́rẹ nígbà tó náà ti rí pé àà oyún dé mẹsẹ̀sẹ̀ tí mọ́ lọ wẹ́ orí pòun ò rí mọ́ ṣebí náà lè jáde Al-Qur'ani sọ fún wa pé nígbà tó bí gbé lọ sí abẹ́ igi kùkùté dàbínù kí n sóun náà ń sun kópé yálé ìtà ní mẹ́tù ara ìgbà tí kókó tó dò ní kírú eléyìí tó ṣẹlẹ̀ sẹ́pẹ́ ìṣẹ̀lẹ̀ yẹn bó ṣe jẹ́ ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ọjọ́ gbàgbé sọ pé rọ̀bíkì hmm. tó sàkárì yẹn gbàdúrà sọ fún pé àná torí pé rùbùbí ọmọ pé sọ fún pé ụwa mi ní indillahi wà mí indillahi kéṣẹ́ tí ò ní tawhid ṣùgbọ́n àdánwò tó dé yẹn pé ẹsẹ̀ ni kóbìnrin ó lóyún lẹ́ ẹnfárómẹ́ǹtì yìí láì lọ́kọ àbọ̀tì ẹ̀wá lọ́kọ ọkọ rẹ̀ òsínlẹ̀ dodo gbóyún wá pé ọkọ òsì dọ́dọ̀ rẹ̀ feel guilty nínú ẹ̀mí ara rẹ̀ yàtọ̀ sí pé àwọn èèyàn nẹ̀ ìka wọ́n accuse ẹ̀ pé òbílẹ̀ jẹ́ ni ọ́ sọ pé yálé ìtàní mi tù kọ́bìlà tó ojú ọgbàgbé kí màlẹ́kà ń sọ fún pé ìní rọ̀súlù rọ̀bíkì tó gbogbo tó yẹ pé ó kó guide níjọ́ yẹn pé ìní àwùdù bí rahman mink nkúntà tẹ̀kíyá ọ̀paramọ́ ọ̀sọ̀ ọlọ́rọ̀ sí wọn náà ń fà ọ lọ́wọ́ ń fọ ọkọ̀ ọlọ́run kí ah, wọ́n náà ti dọ́mọ́gè ẹ̀yà rẹ́kìnrin fi mílẹ̀ pọ̀ sọ pé èwo lò sí sórí yàn fẹ́ burú tẹ́mọ̀ àbá àwọn iléèwé tó jẹ́ pé ẹgbẹ́ mi lẹ́sẹ̀ sáwùjọ tí dírẹ́fà títí ń yọ jíà lábẹ́ obìnrin olóbìnrin lábẹ́ ìyá lélé pé ọmú tó ti fúlù ẹ̀yìn jókòó láàrin jíà náà ẹ̀bẹ́ mọ yọ jíà ńbẹ̀ ni òun náà kò tọ́ bá lè jókòó òun náà lè pé òmìnira pé bọ̀dá ẹ̀dá kò sẹ́ lè gbé mi lẹ́sẹ̀ sẹ́ ní máìn òun náà kò wọ́n máìn kó rìn lórí ibú ṣùgbọ́n nísìn ebi mara nígbà àwọn tó wá sọ fún náà pé ah ṣìnà ọmọ ló gbé wá yìí sàtífíkẹ́ẹ̀tì pé tó lè purọ́ pé o ò ṣe ṣìnà pé ó tún wà fún gbogbo ẹni tó bá bímọ láì so yìgì bí kún òfin sàtífíkẹ́ẹ̀tì pé ẹ̀rí mọ jẹ́mi nso pé ó ń ṣìnà ní ọ ní ẹ̀làkọ́bì rẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì rẹ̀ yẹn náà ó díẹ̀ yóò jọ ní lójú kóbìnrin tó mọ béèrè àbáwọn ọkùnrin náà pé ǹjẹ́ ọkọ tí èèyàn so yìgì lọ́dọ̀ ara èèyàn tẹ́lẹ̀ mọ́ dáná ẹ̀ sàárì fún ah ọmọ tó ń béèrè ni pé ẹ ìwúlẹ̀ sọkọ níyàwó yorùbá bá sadá ìdẹ̀ sí ni pé ọkọ àtìyàwó tí wọn ò tí ì so yìgì ó ti àjọ ọkọ àtìyàwó ẹ mọ̀ tó ń gbọ́n pẹ̀lú ọkọ àtìyàwó ní ẹ̀sìn hmm. lẹ́ni tó ṣe ákúrú àlẹ́kọ́ ni ọwọ́ ń béèrè pé ṣe ẹ̀ ṣé òun lè dáná ẹ̀ sáárì ní ara tó ń dá fún kọ́ nígbà tí àwọn tó níkàkún ẹ̀sìn tó pa òfin mọ́ ẹkún ni ìtìjú ni fún ẹbí àtìlú tírú bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ ni wọ́n fi sọ fún pé àá yá úta àrùn àá màá káàna a jẹ́ pé tọmọ bá ń lóyún máa wò bí lára tí àtàrà sàṣà pé sìnẹ́ nínú ta gbà pọ̀ mọ́ ìsìláàmù ní pé àgbọ́dọ̀ ṣe sìnẹ́ ọmọ ọ̀bọ̀dọ̀ bẹ kọ́ ti a wọ́n wá ń sọ fún pé ọmọ nílò lóyún láìsọ ẹ bi bí tọ́kọ lọ wọn sọ pé ọ̀rẹ́ ni tọ̀ bàbá rẹ ti kú o wọn sọ pé kásà torí àbárí ò sí láyé torí kó wọ́n rí pé tó gbà sọ́dọ̀ ní èsè yẹn kéèyàn wọ́n ní máa kánà àbó kìmọ̀rá sọ bàbá rẹ̀ èsì ṣe yẹn gù wà máa ti rẹ̀ ní kí ló dé ọ̀rọ̀ gbẹnu rẹ̀ wọ̀ ni wọ́n lóyún lọ́tọ̀ fọ́ sọ pé a Ọjọ́ kínní ni ọmọ lákòmọ jáde ṣùgbọ́n nírọ̀lẹ́ àṣẹ ìgí rọ̀lẹ́ mo sì pẹ́gbẹ́ ìyá rẹ̀ pẹ́gbẹ́ àbá rẹ̀ pẹ́gbẹ́ onítọ́ bọ́ta ọkẹ́tọ̀ àbá mo fowó eléyìí dúpẹ́ ni ọlọ́run fún mi lọ́kọ̀ àlùbáríkà Allahu akbar nígbà tó di pé àwọn èèyàn fi orí tẹ̀lẹ̀ Allahu akbar tí wọ́n tẹ̀lé bẹ́ẹ̀ àti wọ́n ọba àdá mọ́sà dẹ́wò bẹ́ẹ̀ fún wa o tó bá ti ṣẹlẹ̀ sí ọ o lè túbá naam ọba àdá wa gbé òfin tó tún lágbára kalẹ̀ fóun náà à ah, bọ́lọ̀ ń bá rẹ̀ járe gbẹ́tì pé tọwọ́ lásán bíi tó lè àbí ọtọ́ bá jẹ́ pé àwọn mọ̀jẹ̀sín ló ṣe sìn náà ó ti yé mọ̀jẹ̀sín tó àtúnṣìnẹ́ lọ́kùnrin fájìlèdú kúláwá ìdínmí ọmọ mi àtàjàlídàtì ọba dání ẹlù wọn ní blálà ọgọ́rùn kan ẹlù wọn ní kíni blálà ọgọ́rùn kan ó ní bí wọ́n ṣe wọ́n ṣe bí tí wọ́n bá ń lo sẹ̀ríà o pé ẹlù wọn pé ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ mọ́. kódà ọba ìdàtọ́ ní ká láàánú ara wa àdísínà ẹwà lọ́kàn ọjọ́ kan ọba ní ṣùgbọ́n a ní ẹlù wọ́n ṣe lúlù fọwọ́ hẹ́ o inú sẹ̀rí àwọn oníbẹ̀gbà yóò ṣe tó àwọn jàláàdù àwọn tó àwọn amọ̀nílù tẹ̀pẹ́ láwọn ilé ìwé nẹ̀mẹ́ tó pé tọ́ka àwọn ọba ti sẹ̀ pé ẹ lọ mr alágbájá wa ayé tiẹ̀ ti ń da nísìngbà kan màálùbù ọmọ fẹ́ bà ló kọjẹ́ gbogbo títà yókù wọn pé ẹ lọ kẹ́ màálùbù wa ẹ wá lù wọn nílẹ̀ àwọn ọmọ fi hate islamic stories ńgbà ní fi sísítẹ́ẹ̀mù ní wípé wọn ò ní fẹ́ láwọn ilé tẹ́lẹ̀ ó lè jẹ́ bí méjì islamic studies kan náà ni ṣùgbọ́n jíjà english wọn kò yẹn náà nànà every class gbọ́dọ̀ ní english ìjà rẹ̀ ṣùgbọ́n islamic studies nǹkan aláṣekú ẹ̀sìn tẹ̀kẹ̀ wá sí láyé tí wọn náà bá dáadáa alẹ́ onílé ìwé islamic studies kàásì kankan biology ṣì tàlá nídìí gíríkà ṣì tàlá nídìí àwọn islamic islamic wọn wá akàyà lọ bẹ̀rẹ̀ àbẹ̀ ẹ̀kọ́ ọ ní rí alukurani ni wọ́n fún wọn ní ẹgbà ọgọ́rùn-ún kan sọ pé inú àdìsá ṣùgbọ́n dọ́rùbù tààzírì lè wá nígbà míì nínú ṣẹ̀rí àtẹ́gbà lè ju mẹ́wàá lọ sọ pé ọ lè já dájọ́ ó lè jẹ́ so ọ lè jẹ́ wálé náà sọ pé ẹgbà báyìí ni ẹ fún pé bọ́yá <laughs> so lápẹẹrẹ tó bá jẹ́ pé kọ́sùfù eighty àwọn ẹ̀sẹ̀ sọ iye ẹgbà tá a lu ẹnìkọ̀ọ̀kan wọ́n lè ẹ̀rí àwọn àwọn pé ẹgbà ọgọ́rùn kan hundred ọ̀wọ́n wọ̀lẹ́ kan bí ìmọ̀ àrọ́fà tó fi dín ní ẹ̀sìn mọ́ wọn o gbàtẹ́ bá ń lù wọn pé ẹlù bẹ́yẹ lù débi mẹ́wàá nísìn ah! wọ́n yá fẹ́ kódà èyàn sì pẹ̀ níbi irú bẹ́ẹ̀ àbí tí ẹ bá fẹ́ kàgbákò àti sọ́lá ni èyàn sì pẹ̀ níbi hadun min hududillah báyọ̀ pé ọlọ́run ló prescribe ìjẹníyà yẹn ẹnìkẹ́kẹ́ yẹn sì pẹ̀ rẹ̀ yọ jẹ́ pé ni torí pé kìí sípà ń lù lásán à ń fọ ọmọ ni ó ní ìkọ́bá dáwà ní in kuntum mu'minun in kuntum tu'minuna billah tẹ́yìn gẹ́gẹ́ bá gbọ́lọ́ngbọ́ yẹn tẹ́ fẹ́ lù wọ́n yẹn ó ti yé wọ̀lì yọ́ mìlì áhìrì ẹ sì nígbàgbọ́ ní ọjọ́ kẹyìn káwá ti ẹ̀sọ́ pájọ́ kẹyìn àtọ́jọ́ àlè kìámà fẹ́ kí sòsáìtì yan da ẹ fẹ́ fàwọn ọmọ ogúnlẹ̀ sáyé fẹ́ pé yìgì ọ̀padà fẹ́ kú kò ní sí yìgì gangan mọ́ àfi bíi kí wọ́n ra lóyún kí wọ́n mọ̀ sọ fún yín táwọn akẹ́dá dì mọ́ fẹ́ ṣe nìka yín sọ fún yín o yín ṣe kíníkà ó sì lóyún ọ̀fọ́rọ̀ ọkọ náà wọn á wà kíníkà náà wọn á wà ẹ kẹsọ yìgì tán lẹ́yìn kíníkà báyìí wọn kẹ́kọ̀ọ́ yàwó bímọ ni àwọn ìbẹ̀rẹ̀ lọ́fẹ̀ẹ́ pọ̀ láwùjọ àbá yìgì ọmọ kọ̀la àwọn tó bá fẹ́ràn òde ní wọ́n ṣe ọmọ èèyàn lè sọ iye ìgì tọ́lọ yóò wá ti ń kó bì kẹ ń lọ bì kẹ ni ẹ omi ọ̀tí ẹ̀ jẹ́rù kan náà àwọn míì ti gbéra wọn sí lébẹ̀ tí wọ́n ti ń bá sí lẹ́bọ̀ tí wọ́n ti bímọ bíi mẹ́rin ńjọ ńjọ kódà ọmọ àkọ́bí rẹ̀ gẹ́gẹ́ lè bẹ́ẹ̀ sí bàbá rẹ̀ yóò rí ọkọ ìyàwó àkọ́bí rẹ̀ bẹ́ẹ̀ lè ṣe ọ̀rẹ́ ọ̀rẹ́ ìyá rẹ̀ gẹ́ tí ò so igi gbọ́n wọ́n tọ̀ oúnjẹ sàárì lóbùkátà lọ́kùnrin kálẹ̀ dáná sàárì fúnra wa ah ah inú òpó ẹ̀sìn islam ẹ̀yọ̀ kan mùsùlùmí à ó burú tọ́pọ̀ tó ọ̀sẹ̀ gbà islam ọba ìdáni tẹ́ bá nígbàgbọ́ nù Allah ẹgbọ́jọ́ kẹyìn gbọ́ wọ́n ní kódà kìí ṣe lílù bòńkẹ́lẹ̀ o wọ̀lì yẹ́ṣì àdì àdábà ọ̀mà ìfàtún minal mu'minin <laughs> wọ́n tún ní respect náà ẹ jẹ́ káwọn mùsùlùmí ọbẹ̀ ń bẹ̀ wọ́n jẹ́rìí pé wọ́n lù ọ̀sọ́mọ́dí dáhà aláàlé o tó kéèsì mí tọ́nìyàn o torí tí ọmọ mi fi kórìíra ọ̀sá àti kìníyàn sọ ní pé ohun tọ́mọ mi fi kórìíra àyà rẹ̀ òun ni pé wọ́n fi ń bu pé ìwọ mọ àlè yìí torí pé àwọn tó mọ̀ pé wọn ò so ìjì tí wọn ebi wọn bá ti pàdé kódà ó lè jẹ hákúrá ní oṣù kìnìkan àwọn ọkọ bọ́sẹ̀yìn wọ́n ti lọ gọ́dẹ̀ àwọn ní ọ̀tọ́ mọ̀ pé ó sì lè ṣáájú ó tó jẹ́ yọ́kẹ̀lọ̀ mú bá sí àbí ìfàlìkì so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so yọ́ wa kó ẹgbọ́ mami ẹgbọ́ kí n mọ́dà olówó oje yọ́ rẹ̀ kó wọ́n sì tòun jẹ́ bàbá yìí sì tòun jẹ́ kódà ọmọ mi ó ṣekú pa bàbá rẹ̀ torí gbà tó gbọ́ ìtàn ọgbà lóòótọ́ pé ọmọ òun ni ó ti wá gbọ́ pé ó ti lọ wá àsìkẹ́ tí wọ́n sọ pẹ́tọ̀ ọmọ tó bá so ìgì tí wọ́n ebi kò ní jogún bàbá yẹn o ah so òun lòun sì ń gbé kí pé àkọ́bí mi ní kíní kẹ́ni yìí lọ́wọ́ wò pé ah tọ́wọ́ káwọn àfa bàbá lòun ti gbẹ́sìn yìí pé òun yà àsìkú pa gbogbo àkáǹtì gbogbo ẹkún mẹ́lọ òun náà ní rẹ́ńsẹ́ nìsí àbí kó sì já lólè tí ó nítumọ̀ àbí kó sì mọ lọ sà sí pé aburú wàsá àṣẹbíl tí ọ̀sẹ̀ lẹ́nìyàn kọ́ mọ lọ sà sáwọn ọmọ dá àláàlí àwọn ọmọ tí wọ́n ní yìgì lórí wọn kí wọ́n tó bí wọn pé ńgbà tó kẹ̀kẹ́ ọ̀bá sẹ̀mí tí ó kẹ́kọ̀ọ́ nìkan tó jẹ́ pé ọ̀nà màkàrúrù lòun ń wé sunrun òun ṣùgbọ́n òun gẹ́gẹ́ ṣe màkàrúrù pé ṣùgbọ́n tí dúkìá ni ó lè jẹ́ tòun sọ pé ọmọ ẹ̀dẹ́ nìyẹn ọlọ́kẹjọ́ à àpé innahu kana fahishatan wa sa'a as-sabil wọ́n wà tó ti rí bẹ́ẹ̀ wọ́n náà mọ́tún yá kàkún àwọn ni wọ́n dáràn wọ́n náà mọ́tọ́ dọ̀ dáràn torí pé ogún yóò tó lè fẹ́ jẹ́ tó fẹ́ pa àwọn tí wọ́n so ìgì kí wọ́n tó bí wọn torí pé ẹ̀bùn ló lè tọ́ sí wọn ṣùgbọ́n pé my right nínú ṣẹ̀rí àti Islam kódà báyà wọn ti ń takò ṣẹ̀rí àná bá torí gbọ́mọ̀ pé àwọn nírú ọmọ nì tó pọ̀ àbí kọ́ jẹ́ pé rú ọmọ nì làwọn náà tàbá tó rí mùsùlùmí tó náà ń jáde tí bóyá ó ti mọ̀ pé ìṣòro ń bẹ ńlẹ̀ tó bá ti gbé lọ kóòtù ṣẹ̀rí à kí ní ọ̀sẹ̀lẹ̀ wọ́n sọ pé kò lẹ́tọ̀ọ́ láti jogún wọ́n kẹ́lẹ̀ gun lẹ́bùn ni ọ̀dà ọba ni ká jẹ́ pé àwọn tó ti ní aya ńlé ẹni tó níyàwó ńlé ni kójú ọmọ ti mùsùlùmí ó sì mọ́ lọ sọ fáwọn èèyàn pé ọmọ tí ń lọ ní ọmọ mi ní ń padà gbá o hmm. Hmm. àbí kí àmì ní ọmọ sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ kalẹ̀ tó bá jẹ́ obìnrin tí ń bẹ ńlé ọkọ ni wọ́n mú tó ṣe sìná àbọ́kùnrin tó níyàwó ńlé tó ti níyàwó ńlé ló ṣe sìná ó ti yé ẹ̀rí ni kún ó rì wọ́n mọ́lẹ̀ kún ó jù wọ́n ló kò pa ni ó ní prósẹ́sì o àti ọ̀kẹ́ ẹlẹ́rìí mẹ́rin kí ẹsẹ̀ ẹlẹ́rìí pé láwáyàwó náà wá wò kódà kì í ṣe pé mo rìkọ́ọ̀dù wọn ẹ wá wò nígbà táwọn fi kọ́kọ́ mọ́ sọ pé kó rẹ̀ kéde mo rìkọ́ọ̀dù wọn táwọn yóò mọ̀ pé yẹn à kámẹ́rà torí báyìí nísìnyí wọ́n gbé ọkùnrin mi wọ́n gbé sórí obì tẹ́yìn mọ́ orí tọ́pẹ́ orí àwọn ọ̀kẹ́ ni wọ́n kẹ̀ gbé orí wọn sí ẹ sì rí sí àwọn. tààtì mọ̀ pé ẹ̀ ń wọ́n gbà bẹ́ẹ̀ ní àbí tààtì mọ̀ pé náà bá ń sọ fún yín pé sẹ̀rí àsìláàmù ní bẹ́ẹ̀sì òun kìíní kan ẹ̀yin náà ti rí ní sí pé wọ́n gbé ọkùnrin jójókòó jẹ́jẹ́ ó sì gbáwọ̀ rẹ̀ wọ́ òwe láwà ní fún ẹni tí ò ní rúgbọ̀n apágbọ̀n ọ̀tọ̀ ni pé tẹ̀lé àtọ́ jẹ́ pé ẹni tó ti ń bẹ ńlé ọkọ lóbìnrin ni tó pé ìwọ náà nísìnyìí a jẹ́ pé ó kún ó ti pa ọ́ ọwá ní dáyàrí tó fi ń korí búlẹ̀ pé àkọ́kọ́ bí ọmọ yìí lágbájá ló tọ̀hún eléyìí ló eléyìí eléyìí ló ọ̀tọ̀ ní dájọ́ ta ló lọ́mọ nígbà tó ń bẹ ńlé ọkọ á padà dé ọgbọ́ báwo ló ṣiṣẹ́ wọ́n tún wà ní ti ọ̀pọ̀lọpọ̀ débi ìsìnà tó bá ti gbà ìsìlámù mọ́sí kíni mọ́sí ìsìnà à ah, ní pé ọ̀pọ̀lọpọ̀ mi inú tí ń jó ṣe ìsìnà pàápàá jùlọ lóbìnrin mi òun náà ni pé bóyá pé ẹlòmí ò pé ọkọ òun kú kò sì tí ì dàgbà lọ́kọ mi ah, lọ fi wá bẹ̀rẹ̀ ìsìnà pé ẹ ń jókòó táwọn ọmọ mi tó ah, jókòó táwọn ọmọ rẹ ó sì ti géètì ìjọtọkọ rẹ ti kú yẹn àbí ọkọ kọ mí torí pé àdéhùn àmọ́ ṣẹlẹ̀ kọ́lá làwọn obìnrin láti gbọ́dọ̀ sọ ìgbéyàwó wa kò sí yìgì kẹtọ́ dàgbà kọjá kò lè túká o just of recent àwọn ọkọ ìyàwó bàbá ninety something àti ìyàwó eighty of age eighty years of age sọ pé nìka àwọn tí wọ́n ṣe ó ti tó báyà bíi fifty years àbí bíi sixty years wọ́n sì kọ́ra wọn lẹ́ hmm. torí pé òun ti ń jẹ́ kẹ́lòmí ọmọ ga pásọkọ rẹ̀ àbí ìyàwó mìíràn ti fi matrix ìyàwó rẹ̀ ni pé ó ti wò pé ìbò ní tún lọ mọ́ ìbò ló kù àṣẹ́rí àwọn ògbé kalẹ̀ bẹ́ẹ̀ tí ọba ti lakú lọ tọ́sọ̀dọ̀ lórí ibú tí ò ní sẹ́sìn à níbi tí ó lọ ń bẹ̀ o wọ́n fẹ́ lọ sálẹ̀ jẹ́ náà wọ́n wá pé ọkọ̀ kúnnú àwọn orísìn tẹ́lómi fi ń sèṣìn náà ni pé ọkọ̀ òun ti kú látọdún kìnnìkan nísìn tí wọ́n wá fèrè òun lẹ̀ òun wẹ̀ tí wọ́n bóun gírísì rẹ̀ yọ abẹ́rẹ̀ sìn náà pé tí wọ́n tọ́jú òun so ẹlòmíì ọkọ kọ ọ lẹ ni ta lòun tún fẹẹ fẹ nísìn kó òun kúkú mọ ọbẹ tó ọba ti ní í ṣe sìn náà tó ọba ń ṣe sìn náà ọ̀nà orí ibu ọkọ kọ ọ lẹ yẹn tó bá jẹ pé ọba ráìtì kìí ọkọ ló matrix rẹ òun ló fìtínà rẹ ọba rẹ ti promise pé wọn kó ẹjọ jàǹbá ara yín gẹ kọndíṣẹ kan lọ́wọ́ ọba rẹ yóò ní lọ òkúlẹmì sáàtì ọba rẹ òun ọ̀rọ̀ ẹnì kénílọ àtọkọ àjàtọ ẹ nírí ayé lárí kò sí àwọn ọmọ yín ò ní dìnnáyìn yín tó bá jẹ́ pé rísì kan tó wà jẹ́ ní ìlẹ̀ ìkọra yín pé tó fẹ́ gbígbà sí náà. òun ọ̀lọ́kọ̀ kẹ́mọ́ntò òun wọ́n mọ̀ sóge ni orí ibú ni o torí pé àwọn mùsùlùmí ànínà tí wọ́n gbọ́ àyà yíyé tí wọ́n sì gbà síláàmù lóòótọ́ ara wọn tọkọ wọn kú wọn ò torí ẹ̀dùn sìn náà ara wọn tọkọ kọ́ ọ lẹ̀ wọ́n lọ́kọ̀ míì ni títí átíkà átíkà náà sọ̀hábìyàt ọkọ̀ bíi mẹ́fà ló ní àbí bíi mélòó kọ́tà gbogbo wọn pátá wọ́n kú sójú ogun ni a ti sọ̀rọ̀ rẹ̀ rí bí gbogbo ọkọ̀ tó bá fẹ́ wọ́n kú sógun ni tó pé nìsí wọ́n ní sọkọ́ jábọ́lẹ̀ ìyá rẹ̀ kùnrin wọ́n tọ́ ń bẹ̀ fẹ́ ni tó ń gẹ́ ní yọ́fẹ́ ìdìsọ́ gbogbo ọkọ̀ tó fẹ́ láyé rẹ̀ wọ́n lọ sójú ogun wọ́n kú sógun ni sáwọ́jẹ́ tó sọ àdá ah, ni pé dákun ọkọ rẹ̀ kú torí pé eléyìí ti pọ̀ láwùjọ báyìí o sì lọ jẹ́ mùsùlùmá wọ́n náà ẹlòmí ìyàwó rẹ̀ náà kú yóò pé òun fẹ́ mọ sponsor àwọn ọmọ ìyàwó òun ni òun ò níyàwó kẹ̀kẹ́ mọ́kẹ́ òun ti dàgbà ìyàwó kan jọ́kẹ́ tó á òun so ọdún ọmọ ajèrè rẹ̀ ṣùgbọ́n mùsùlùmí lójú pálí àwọn àgbàlagbà ń bẹ náà bẹ́ẹ̀ tíyàwó wọn ti kú wọ́n náà wárúgbó kan tí ò tí rẹ̀ òun náà tán jẹ́ pé ẹ máa wá ọmọ rodo rẹ́dẹ̀ owó ń bẹ lọ́ọ̀mí ẹ wá mùsùlùmí lójú pálí tí yín nìyẹn o ẹlòmíì ọkọ mi pa mí tì láyé ànábì sallallahu alaihi ọkọ pa mí ń bẹ táwọn ìyàwó ní ń náà ni náwó ká nàfà ìṣẹ́tọ́ wàsá àṣẹ̀bẹ̀ ànábì sọ pé inú ìsìlámù tẹ gbà ní pé wàlà tẹ́sínù ẹ̀ ní ṣe kíni ẹ̀ ní ṣe sí àbí ẹlòmíì náà ìyàwó rẹ̀ ń kọ oorun fún yọ́ á lọ mú sí nẹ́pọ̀n orí ibú lọ lọ mú pọ̀ yẹn o ìyàwó rẹ̀ ti ń fi ìyàwó oorun ọ yẹn tiẹ̀ tí ọba sì wọ̀ ọ sọ pé ọmọ á lọ oorun ti sùn nìyẹn oúnjẹ nìkan lọ́fẹ́ mọ sí kíni lọ́fẹ́ mọ jẹ ó sì fẹ́ mọ jẹ ìyàwó rẹ̀ wà sọ pé jẹ́ tí ò ní sílé ni ìpè inú òpó ògbéyàwó ni lọ́wọ́ àdíyé torí pé tó mọ̀ pé inú òpó ògbéyàwó ni tí ọkọ tọba ti fi lè mú ìyàwó yẹn wọnú yàrá tí ẹnì kẹkẹ ò sí ń bẹ ó sin lásọwò kò sin lásọwò kò lè gba kí rẹ mọ́ yẹn mọ́ torí pé akẹjọ wọlé ni o àti tún rí àyà tí ń sọ fún wa pé rọba ọmọ jáwó ṣe ọtí gan ọmọ ṣe bẹ́ẹ̀ o torí ọwọ́kọ̀dà rí pé tọ̀ ah, ọmọ kẹtùwọ̀ náà ti lélé ọwọ́kọ̀ká ah, mọ́mì ni wọ́n já mi sọ́dọ̀ o sì lọ fẹ́fẹ́ òun náà òun náà ti lóhun gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n wà tó rí mọ́ ọwọ́kọ̀dà rí pé a ah, tó <laughs> ló fi ní wọ̀rọ̀ bá ibò kólẹ̀ tí kí ló pé kí láyà yẹn sọ fún wa pé wọ́n ńlá tẹ̀kún dà altu bí iná tẹ̀ bá ti wọlé tọ̀wọ́ ó díẹ̀ sì tọ̀ pé ẹ̀kẹ̀ yọ síra wọn ìwọ́ wòye o torí pé mi ọ̀tá ní ọ̀padà dálẹ̀ torí pé ẹ̀sìn náà mọ wo máṣíláà ṣùgbọ́n kì í ṣe ìwọ̀ tọba ipò tí ṣe kí ni ò tí wọlé tọ ìyá tọjá wò ó ti yé náà lẹ́kàn torí báyìí ẹlòmíràn àwọn òkè ọkọ mi náà pa mí lóbìnrin mi bẹnu ọlẹ́sùn ọwọ́ ọmọ jáde àwa ń lọ orí ibú ló mú pọ̀ yìí ó sì lọ gbà Islam àdébì sọ fún wa pé ayé àlàtúkà fún wọn yìí pé wọ́n bá wá pé àwọn fẹ́ gba ìṣòwò sọ fún wọn wàlá yẹ̀ṣìríkínà wàlá yẹ̀zìnín ó sì mọ́ sí ṣìnà mélòó mélòó àwọn tó ń bẹ nílé ọkọ torí kò fẹ́ oníwà fẹ́ bẹ́gbẹ́ pé ẹgbẹ́ ẹni lọ fẹ́ bá pé ẹgbẹ́ àwọn tí ó jìyà lálẹ́ kìámà kó tó wà lìjẹ́nà ẹgbẹ́ ẹni tí ó mu tí ó mu wẹ̀jẹ̀ wọyún kó tó wà lìjẹ́nà gbogbo àtọ̀ tí wọ́n ń dà sí ọ̀la yẹn ó ti yé wọ́n pò papọ̀ ní wẹ̀jẹ̀ wọyún ó mu tí ó sùọ́ láyù sìmínú wà láyù bù ní bí wọ́n bá mú òní sanra òsì ní yó lọ́jọ́ àlìkìyàmà látara rẹ̀ ọmọ òrùhaha ni pé ọkọ ìyá sí mi tó bá di pé kọ́ ìyá sí ọ tó fi wá sọ sìn náà ó sì kì fún kẹsí kíni kẹtùkà ni. nínú àwọn orísìnsì ni ọmọ ìtàsí lọ́jì díẹ̀ o náà ẹlòmíì ọ sọ pé ipa ọkọ mi ò tẹ́ mi lọ́rùn àbẹ́lòmíì ní ìyàwó mi ò ká mi ọkùnrin tiẹ̀ tún ní opportunity ẹlòmíì wa tún níyàwó mẹ́rin nílé ìsì tún rìn orí ibú yìí ó sì lọ gbà sílámù lọ́wọ́ ànẹ́bí tálẹ́bí sọ pé wàlá yẹ́tùnù ẹ̀sìn ẹmọ́ náà o oníyàwó mẹ́rin ṣé mẹ́rẹ̀ẹ̀rin náà wá ní wọ́n gbọ́lú bí lọ́jọ́ kẹ́ni hmm. ah, ọ̀wà mọ̀ bóyẹ̀ ṣe selection pé abẹ́ẹ̀kọ́ ni tẹ́bí ah, jí à ọkọ̀ ní ọ̀pápọ̀ abẹ́ẹ̀kọ́ ni ilé jí à ọkọ̀ plé àpẹẹrẹ tí wọ́n fẹ́ mú wà nìyẹn àwọn jí à eh, kíní tí ń wọ bí ọkọ̀ kan abẹ́ẹ̀kọ́ ni níbi ọ̀pá ajé ọ̀pá kẹsùsù lọ̀pá ajé eh, èyí jí à ọkọ̀ plé inú ilé so díẹ̀ nìsìn sẹ́kọ̀ ń gán retí ìrètí kíni nílọ bíbọ̀ jáde bí wọ bí ọ̀pá jíá ló jẹ́ pé obìnrin ọ̀bọ̀rọ̀ sọ́ra ìbí ọ̀pá jíá bọ́lá òjò bó ṣe ṣe wá ṣùgbọ́n ọ̀fẹ́ sọ́ra ló fi ń ja káàkiri náà ọlọ́kọ̀ àwọn ní lè níyìn ti lọ wọ́n padà jára pé síwọ́n náà tí ẹ̀ bá ti tẹ́ra yín lọ sí pa yín ọ̀kára yín àbí pa yín jura yín lọ ẹ torí ẹ̀tẹ́jọ jókòó sọ̀rọ̀ pé ah ọ̀rọ̀ alágbájá ẹ wo èyí tà ń ṣe yìí kọ̀rẹ́ o kọ̀rẹ́ o ẹ sì jọ túká kódà tó máa ń bí pé kí lọ́fà àtẹ̀wé pé kò sí nǹkan kan ó ti yé ẹ lè mọ́ rojọ́ kejì dandan kéèyàn rojọ́ òun tẹ̀ fi túká torí pé ẹ ti gbà síláàmù ẹ̀ tó sí kíni ọgbọ́dọ̀ mọ́ ṣe sìnẹ́ ẹlòmíràn ṣe sìnẹ́ fi ṣe rẹ̀ mí lẹ́kún ìbànújẹ́ ní ọjà sí fún ọ ẹlòmíì òun bẹ̀mí pé òsì pọ̀ ebi ń pa wá ìbẹ̀ nínú àwọn ìyàwó àwọn mùsùlùmí ìtàn lẹ́tọ́ pé ebi ń pa wọn ò torí ẹ̀ ṣàgbèrè ìbẹ̀ nínú àwọn kan tí ò ló lọ wọn ò torí ẹ̀ ṣàgbèrè torí pé àwọn gba ìsìláàmù ní yẹ́nyẹ́ ìsìláàmù sọ fún wọn pé ó dúkọ̀ ló fi sílmi káàfà padàjá fún alápẹ̀rẹ̀ ìgbà táwọn sọ̀hábà gba ìsìláàmù Abu Darda àti Salman anabi mú muhajiri kan ansori kan ara mọ́kà kára wọn nígbà pé ẹ̀yin lẹ́jọ́ dikini bùkátà yẹn jọmọ gbé ọwọ́ ṣe ìhà láàrin Salman àti àbádàrdá àbádàrdá sì jẹ́ tó ọ̀fẹ́rẹ̀ jọ sí gan ọwọ́ àdìjọ́ kẹ Salman lọ sílé àbúdàrdá torí pé ayé àjábò kò tí sọ̀kalẹ̀ ń gbà yẹn ọwọ́ bá ìyá àdàrdá nílé bí àdàrdá sì jáde sí ló ti rù haha tọ́kẹ́ bí àwọn omi bóbi mìíràn sí lọ sótò ní ọkọ̀ yìí kú ni tọ́lá wípé sọ́kọ̀ yìí kú ni tọ́kẹ́ wọ́n wọn ò kú ṣé wọ́n travel ni wọ́n náà wọ́n gbé mi wá wọ́n ní òsì fọwọ́ bojú wọ ọkọ̀ ọ̀fọwọ́ bojú wọ́n á sọ pé à ah, níjò lẹ ti súnmọ́ra yín gbẹ̀yìn àwọn náà ní ẹbí bí kí wọ́n sọ pé olórí ibú ìní ẹbí tó fẹ́ pa mí ah, a rí obìnrin tó pé àwọn ọmọ ọmọbìnrin tó rẹwà kò bọ́ sọ rí lọ́dọ̀ àwọn òbí rẹ̀ ńlò kí ni yóò borí yóò lùgbogbo ẹ̀rù tó bọ́ sọ lérí bí pé èèyàn lọ lé wọn kọ́ bọ́ sọ sínú yàrá ìyá rẹ̀ káwọn bọ̀dá àwọn àti rẹ̀ wá rí pé ha ah, lágbẹ́já ló ti rù báyìí. ohun tó ṣẹlẹ̀ ni pé wọ́n gbégi wọn gbẹ wọ́n à àwọn wà sọ pé ah ọkọ ọkọ tọ́jú ẹ ọkọ pé eh, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ afẹ́ bàtọ́ ọmọ ọlọ́mọ jẹ́ ni. wọ́n náà tí wọ́n náà tira fọkọ rẹ̀ ọfẹ́ bá tiẹ̀ ni ọkùnrin náà gbádùn. Ah, prostate cancer àjọ wà fúnra wa ni tọ́pọ̀lọpọ̀ ọkùnrin ń sọ́fà níbẹ̀ látara àwọn ìyàwó kọ́ ti ti ara rẹ̀ torí pé òun ríbi tí ń rẹ̀ ń gbẹ orí ìbúnẹ̀ lọ bàbọ̀ mẹ́ àbọ́kùnrin náà so ó mú dàdá wá jáde sí Salman Salman wá rí pé ah ó jáde jáde tó jáde bó ti wá nù hadith yẹn ó ní orí ó mú dàdá ó ní orí mutabazila lẹ́yìn tó ti wà fọ́gà ó ti ọwà nkọ́t tí wọ́n bá rí pé kò tí ẹ̀ níbẹ̀ wúyàn hàn gangan ó ti tó ah ọwà bí léèrè torí pé ìjáàbò ti sọ̀kalẹ̀ ńgbà yẹn lójú orí o lójú rẹ̀ ó ti rí pé ó ti worn out ah, ah orí ẹlẹ́mì dídọ̀tí. wá wò ọ yàtọ̀ sírù wọ ẹ̀kọ́ tá a kọ nu aṣọ pé bẹ́ẹ̀ aṣọ yìí nìkan la bá dúró sí àdùn bẹ̀ lónìí nígbà tá a kẹjọ àbẹ̀ ẹ̀kọ́ ni. ọba abilé pé ah ọmọ dàda kí ni ṣẹlẹ̀ ẹja wo obìnrin tó lẹ́kọ̀ọ́ ó ní ọ̀rẹ́ rẹ̀ <laughs> ó ní lẹ́yìn sàláhù ájà tó fi dúnìyà kò fáyé jẹ ó ní kò sí kí ni kò fáyé jẹ ọ̀kọ́tà ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ náà obìnrin lè rọjọ́ pé ẹbí wọn ó ti ó ní kọ̀f ó aye kò ní bùkátà kankan sí ayé inú ayé nísìnyí gbé ọwọ́ ní kọ̀f ayé jẹ adúnìyà mọ̀tà ayọ̀rọ̀ mọ̀tà adúnìyà mọ̀ràtò sọ́ọ̀lìyà àṣẹ mọ̀ràtò sọ́ọ̀lìyà wọ́n sọ ló díẹ̀ ayé a òun náà ti gbọ́ ayé kọ̀ bí lọ́jọ́ tó ń béèrè ohun tí olùparí ìjà mí náà gbogbo ẹnu ní fi ń rojọ́ òun náà bó ṣe da tó yìí eléyàn lágbàdo ah àwọn tí ọ̀dá tó pé ká ah! ọ̀jẹ́ pẹ̀rú rẹ̀ ló ń pàdé ah! àgbákò tí kówó ọ̀tọ̀ọ̀tọ̀ ẹranko olè ah Salmanu dákẹ́ ìgbà tí Abu Darda dé àwọn sọ̀hábà tó ẹkọ́ fàtàṣọ́bà ò in lam takunu mithlahum inna tashabbuha birrijali fala ìgbà tí Abu Darda Allah Allahu akbar ya daga ti jáde oúnjẹ ọkọ rẹ̀ àtàlejò ọya já jẹun ọya oúnjẹ mọ́tí gbóúnjẹ ń kalẹ̀ abúdàdà lóhun gbáwẹ̀ ah Salman ní ẹ̀ẹ́n tọ̀ bá ti jẹun ìní jẹun ilé yìí ní sísun lónìí gbọ́ yarí pé tẹ́wọ̀ bá jẹun àwẹ̀ súnmẹ̀sì ni ẹ̀sọ̀ pé òun náà bá jókòó jẹun kálejò ó lè ṣe kí ni ó lè jẹun nígbò dalẹ̀ ilẹ̀ sú wọ́n ṣe gbogbo wọ́n ṣe tán wọ́n jọ wà nulẹ̀ wọ́n báyìí àbúdàdá dìde ó bẹ̀rẹ̀ ṣíṣe nẹ́fìlà ni ah ó retí ẹ̀ títí pé yóò sùn yóò sùn kò sọ́lọ̀ bá pé ah ọ̀rẹ́ mi hmm. ah ọyá sùn òun náà wo kọ́kọ́ gbọ́rọ̀ sọ́rọ̀ lẹ́nu sọ pé wọ gbogbo àwọn ọ̀rẹ́ bọ sọ̀rọ̀ oníbòsì ìyàwó rẹ̀ náà ni ó sì hàn lé mọ̀ tó bá ti padà fi ọ́ lẹ̀ ó kiri káàkiri àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ rẹ̀ tó ń wo ọmọ gbóúnjẹ fún ọlọ́sọ̀kù ya alágbájá ni ó ń ka kúnlẹ̀ ọ̀fọ̀ Ah, ṣìnà níwà ń se káàkiri ṣìnà àbúwọ̀ obìnrin náà owó ti ní sọ́ọ̀bù kẹmúra yọ́wà jókòó yọ́kẹ̀mọ́ wẹ̀ yọ́mọ gẹ́gẹ̀lẹ̀ àwọn ọkùnrin ibẹ̀lẹ̀ ìbáwá bẹ̀lẹ̀ ìbáwá bẹ̀lẹ̀ ìwá oníkòkò ọ̀bẹ̀ kó wá lọ́tọ̀ọ̀tọ̀ orí igbú lọ fẹ́ ṣe náà ká nàfà àìsọ́tá wọ̀sá àṣẹ́kọ́ bá ti jẹ́ mùsùlùmí ò ní gbígbà ilé yẹn ah, ọba oníkóṣun ó síbẹ̀ lákọ́ lẹ́ẹ̀kejì ngbọ̀ ọba ní ó sùn ní o òun náà bá gbọ́rọ̀ sọ̀rọ̀ ìlẹ́nu ọjọ́ sùn ìgbà tó di ìkẹyìn òru tílẹ̀ fẹ́ mọ́tẹ́ ọwá sẹ̀ jí wáyá ṣe nẹ́fìlà nísìnyí wọn bá tọ́ bá ṣe

gbọ́dọ̀ ànábì ànábì ní ohun tí Salman sọ fún yẹn òdodo lọ́sọ̀ o. sallallahu alayhi wa sallam radiyallahu anhu. bí kí wọ́n pàṣẹ àwọn sọ fún yẹn pé mọ́ o. torí pé ti ń na níbi ìsìnná inú orí kì rẹ̀ gbàtọ́ wọn kì ìsìnná Allah akbar ni nínú láńlá orí ibú láńlá ìṣẹ́ láńlá lẹ́yìn ẹbọ àti kéèyàn pààyàn ṣìnẹ́ lọ́kàn o. Orí ajẹ́ pé ìwọ náà A1 ó ti a two lọ́kàn B. Wọ́n ní wọ́n wà fún ìṣẹ̀tún mùhùlíkàtún. Ìbàjẹ́ tí mọ́ panirun ni wọ́n jẹ̀rí ìmàtún mùhùbíkọ̀. Bákan náà, ọ̀rìn ọ̀rìn ńláńlá ó ti tí mọ́ kó ń parun báyẹn àti gbèsè ayé yẹn ni. Wà fàṣádùn ìbàjẹ́ kẹ̀ntọ́ pé látẹ́kì fújara ìmòhù ìmọ̀ spread lọ bí nẹ́sẹ̀ mọ́ jó ní pápá ni tí wọ́n bá ti jó sí lọ́kùnrin à ń bẹ́ wọ́n bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ torí ìyàwó lọ́kẹ́ òkú náà fẹ́ rí tálẹ́tì ẹbí wọ́n ń gbà àwọn òbí àwọn náà gbà àwọn òbí kìíní ọkùnrin kan ní ògbé wọn wọ́n náà mọ̀ síbẹ̀ tó bá fẹ́ sórí ibú o rí pé wọ́n ròyìn pọkọ̀ rẹ̀ ń gbé àwọn òbí kọjá òun ni wọ́n gbà àwọn òbí wọ́n náà wá ní kẹ́nìkan wá gbé ọkẹ́yìn ó fi dẹmọ sí wọ́n bá fi lé ọ lọ <laughs> ó ṣe rẹ ní o ayé forí ibú ṣe dẹmọ o wọ́n náà kẹ́ni kí ó gbé ọ wọ́n náà wà rọ̀gbọ̀kú lé lẹ́yìn pé ìbẹ́ nìkan kò rí bí ṣe rí àìrọ̀ ah, o tára rẹ̀ ọ̀bá gbà tó fi lókun èèyàn lọ́rùn ọ sọ pé ó jẹ́ yóò túká ni wọ́n <laughs> yàrá fi lè gbé kí ìdílé yìí so wọ́n á ní tí wọ́n spread lọ ni o kódà ìbàjẹ́ rẹ̀ kìí kú bọ̀rọ̀ ìbàjẹ́ rẹ̀ ṣe kí ni kìí kú bọ̀rọ̀ àbí tí ká dúró bìnrin àbí hmm. tọ̀ ni pé pẹ̀lú ìyọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala lórí eléyìí ẹlẹ́ẹ̀kẹta pé tó bá jẹ́ mùsùlùmí ànẹ́bì ní wàhálà kí ni wàlà yẹsùnù ẹmọ́sẹ̀sìn náà ayé alukura ní ká sọ fún gbogbo obìnrin náà pé tó bá gba sìláàmù lóòótọ́ pé o ti gba sìláàmù lọ́wọ́ ànẹ́bì ànẹ́bì náà lọ́fẹ́ tẹ̀ lọ́jọ́ àlìkìyàmà alukura ní a sọ fún ọ pé wàlà yẹsìnìn ẹ gbọ́dọ̀ ṣe kíni ẹ gbọ́dọ̀ ṣe sìn náà níbi ilé náà láti tún ṣe kíni láti gbé e lọ́la tó bá fẹ́ ní sinmi tá a fẹ́ bá òjò jẹ́ tó ti à náà túbá túbá ń bẹ̀ sọkọ́ bá yẹ jazakumullahu khairan fún àǹfààní àwa tí a bá ní ìbéèrè tàbí kejì láti béèrè zero eight one two two nine two two one eight one. wa aleykum salaam wa rahmatullahi wa barakatu. orúkọ mi sílá abdulaziz. wàlẹ́ ọ̀la abdulaziz. ẹni tí mo ní ni pé tí ẹ̀yẹ́ bá jẹ́ ẹni tí ìmáa ń bínú jù. náà. tí wọ́n ti ojú rẹ̀ sọ. náà. ẹ̀dá kò sí ni a lè ṣe fún onímọ̀ rẹ̀. ah ń tẹ́ ẹ lè ṣe fún ah, wa aleykum salaam wa barakatu ń tẹ́ ẹ ṣe fún onímọ̀ rẹ̀ náà ni pé a ti mọ̀ pé ìbínú aburú ńláńlá ni bí kí ọmọ sí wèrè ni so yóò kún fọ́pọ̀lọpọ̀ a'udhu billahi minash shaitanir rajim so ẹ̀yin náà tẹ̀ ń bẹ́lẹ́gbẹ̀rẹ̀ ni mo ṣeun tí ó bí nínú kò tiẹ̀ torí nínú ẹ̀rin ara ni kéèyàn ó bínú wà ó ní òṣìṣẹ́ láti mọ kọ̀ǹtró ìbínú rẹ̀ so bẹ́ẹ̀ lè ṣe jẹ́ nìyẹn. Hmm. sọ́n bẹ̀ pẹ̀lú àbí wọ́n ti lọ. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam. naam pé kọ̀rẹ́ ni tẹ́bi ń pa ń bọ̀ wá kọ̀rẹ́ ni tẹ́bi kọ̀rẹ́ ni tẹ́bi ń bọ̀ kọ̀rẹ́ ni tẹ́bi ń pa tí ọmọ ẹ farabalẹ̀ ẹ farabalẹ̀. náà mo fi ní náà mo fi ní kẹ́ ẹ farabalẹ̀ ṣe wà pẹ̀lú ẹ mọ̀ tí ì lọ ṣé ẹ farabalẹ̀ ṣe o kọ̀rẹ́ ni tí ọ bọ́lẹ̀ ń sọ ni àbí kọ̀rẹ́ ni tí ọmọ kọ̀rẹ́ ni tí ọ tí ẹ bá fẹ́ ṣe ó lè ké sáwọn èèyàn pé ẹ dákùtẹ́ bá bá ń rí àìmọye tálíkà tó díé èyàn ò rìn rò kó lè wọ́n nílùú táwa wà tọ́kọ́ta kílẹ̀ bá ń bẹ̀ o àwọn tó jẹ́ pé wọn ò ní wọ́n jẹ ìlú o abirilẹ̀wà so tẹ́pá abirilẹ̀ bá wá ẹ lè wá àwọn èèyàn tẹ́pẹ́ nǹkan lámánà tí wọ́n bá yín ṣe é àti pé irú àmọ́dí wo ni tọ́pẹ́ pé àmọ́dí tẹ́pẹ́ pé èèyàn ò lè rí wòsàn mọ́ láíláí tí ò dàlẹ̀ kíámà lè yẹn mọ́ bọ́ọ̀yàn o kìí sàmọ́dí pé mo níbà o tákọ́ gbọ́yàn yìí o tó ti yé so ọtọ́ wà ń bi pé obìnrin tọ́pẹ́ pé obìnrin bá wà lábẹ́ ọkọ nísìn tọ́wá ti wà di tí ó lè wúrí wòsàn mẹ́ yẹn sóhun ní ọmọ ṣèbọ̀nbọ̀ fúnra rẹ̀ ni àbí ọkọ rẹ̀ ní ọmọ gbowó ìbọ̀nbọ̀ yẹn kalẹ̀ àbí wọ́n jọ dà á pọ̀ èyí tó dọ́gba ni pé tó pé ọkọ bá wà responsible ọkọ lè bá gbé àbí kí wọ́n jọ sí papọ̀ tí ọkọ ọba ka tóun náà nìkan lọ́ba ni òun náà lè ṣe fúnra rẹ̀ ibi tẹ́ wà lẹ̀ wà yín náà fẹ́ fún yín lẹ́bùn ṣùgbọ́n báwo lẹ́sìn gbà abiri lẹ́sìn pé yín tó pẹ̀lú ògùn ọlọ́run á fún yín ní sẹ̀mó báàgì kan tó á pe nọ́mbà yín lẹ́yìn ètò lẹ́lẹ̀

ìmọ̀ràn lórí àwọn ọkọ àti ìyàwó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ wípé kò sígbéyàwó tí ò lè tú kákò sígbó tó lè tó lórí àwọn ọmọ fún àlùbáríkà àwọn ọmọ wọn wọ́n má jẹ́ kí ìdùnnú ọkọ tọmọ bá ní ṣíṣe torí àsìkò wa àsìkò gbogbo ẹ̀ láti gbọ́n sì ń gbọ́ àti gbọ́kọ̀ da kamọ̀ kọ̀ra wálẹ̀ ewu ńlá ni egbò tí èsàn tán ni nínú ọkàn àti nínú ìgbésí ayé ni pé ìbéèrè alákọ̀ọ́kọ́ tí wọ́n bí kí ni ìbéèrè wọn gẹ tí wọ́n béèrè. alákọ̀ọ́kọ́ pé ká pàrọwà sí arọwà táwọn kọ́kọ́ sáwọn ìyàwó náà àwọn ìyàwó àwọn ni rẹ lánàá wọn ni wọ́n mọ̀ sí ni pé yálà ọkọ wọn ló jẹ̀bi wọn ni àbáwọn ni wọ́n jẹ̀bi ọkọ ni tó bá ti di alẹ́ báyìí wọ́n so mọ́kọ lẹ́sẹ̀ ni pé tọ̀ọ̀bẹ́ tọ̀ọ̀bẹ́ yọnu sí mi ìní sùn. ó ti yé wọ́n ń tọrọ àforíjì pé yááfì mi. yááfì mi eh, kódà ọkọ wọn lọ́sà ìdá ni kódà àdìsí ànẹ́bì ni hmm. ó ti yé àdìsí ànẹ́bì pé ọkọ wọn lọ́sà ìdá sí wọn ni àbáwọn gẹ wọn sà ìdá wọn pé táwọn bá kọ́kọ́ rí yọnu rẹ̀ ní àwọn sẹ̀ fi tiẹ̀ náà pé èsì mí ni ẹ̀ bẹ́ẹ̀ káwọn ní wọn apply irú eléyìí kí wọ́n mọ̀ pé odi bẹ̀rẹ̀ ni ni inú ilé ọmọ agbo ní ọkàn hẹ̀rà ilé mọ̀ wọ́n ẹ̀ tí wọ́n ẹ̀ jọkùnrin torí bẹ́ẹ̀ mo da tẹ́ni yóò níbi tá kò sí wọ́n ní ọ̀dá tẹ́n kí wọ́n wàhálà tó bá sì sílẹ̀ kó tó rí mi ọ́dà mú fa. tó bá jẹ́ pé ìyàwó gidi lọ ń wá o. tó bá yàwó gidi <laughs> lọ ń wá o kìí ṣe pé kí n sáré ibì kan. tó káṣọ sùúrù náà kọjá wo jẹ àyájá lehman sayid àbí àfàwọn náà níṣẹ́ mọ báàgì kan. tó bá yẹ pé ń bẹ pẹ̀lú wa. naam. naam. wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. naam ìbéèrè yín. ìbéèrè yín ni pé ọmọbìnrin gbogbo ọ̀rọ̀ fẹ́ sọ ó yé mi pátápátá àmọ́ nípa ìmúra obìnrin. naam. sọ wípé nípa ilẹ̀ náà. ọ̀ṣọ́ ni. náà. ẹ wá sọ wípé àwọn kan ló lẹ̀kẹ̀ sí nìkan tó yẹn mọ́ ilẹ̀kẹ̀ ogun ilẹ̀kẹ̀ tó ogun tẹpá àti ah. kéètò ogun ń bẹ ó ti yé àti kí ogun sẹ́wọ̀n kó náà ń bẹ kéènì rẹ̀ náà ń bẹ tìró rẹ̀ ń bẹ òkà rẹ̀ ń bẹ tọ́kọ́tọ́ tọ́ba ti tẹ́ni tán bẹ́ẹ̀ ti rí báyìí kọ́mà ń dùn ni ó ti yé tọ́kí mi tẹ́lómi sọ ọkọ rẹ̀ sí níbi ilẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ tọ́ba ti ní jẹ́ pé kéèsì ilẹ̀kẹ̀ lásán ṣùgbọ́n ó di yé ó tọ́ pé lẹ́kẹ̀ lásán ni ó da paríparí. bó kàáfà rí náà ṣe wà. bó kàáfà rí náà ṣe wà. tíjìgẹ́ náà ń bẹ. tíjìgẹ́ sọ ẹ̀ ó di yé. sọ kẹta aṣọ ni ó ti yé ogun ó ti yé. àtò ọlọ́run ò ní bá obìnrin lè lò ó lè lò ó. ọ̀kẹ́ ní wọn ẹnìkẹ́ kan ọ̀kẹ́ gbọ́dọ̀ rí lẹ́yìn ọkọ rẹ̀. ẹ kọ́ wa wọ sọ péńpé lọ́pẹ́ ọ̀hán kọjá lọ gbogbo yẹn máa rí. wọ́n ní táwọn òfin ìsinú táwọn òfin sáré. táwọn òfin sáré ẹ̀ ń bẹ́ẹ̀ náà àfa àtúnṣe bẹ́ẹ̀ pé yọ jẹ ìsinú àti sáré ẹ̀ ń sàtúnṣe pé oúnjẹ ọjọ́ kan tí ó jẹ tó àwọn sì bí lóò pé ẹlẹ́yà tí wọ́n béèrè yìí náà ká fáwọn náà níṣẹ́ mọ báàgì kan pẹ̀lú ìgbọ́lọ́. ọ̀rọ̀ àgbọn wọn béèrè pé ṣé ọba ìpínlẹ̀ fẹ́ ṣe gbọ̀ngbọ̀n ẹ̀ ṣé èèyàn lè ṣe fọ́. ọmọ yìí wọ́n ní tí ọ̀rọ̀ ọmọ tí ó ṣe fún yàn. Hmm, wọ́n ní tí èèyàn lọ́mọ lọ́dọ̀ ọmọ rẹ̀ nígbà tó yẹ pé ó tólẹ̀ fún yàn ìyẹn ó sì bọ́ ọmọ yẹn náà tẹ́lẹ̀ yẹn ṣe tálíkà tó ká bọ́ ara àta òun ni tó ó láyè ìgbà irú sàhábà tó lu kàfàrà tí ò ní nkẹkẹ mọ́ nílé tọkọ̀dà ní a ah, tálíkà làwọn náà kìíní kan òun rírú rẹ̀ tó pé òun gẹ àti tó ń gẹ ọjà àdìgínì kọ́ wá fi bọ́ ara ilé rẹ̀ dìmánsílà ó sì ṣe kàfáàrà yẹn náà ṣùgbọ́n òun gẹ́gẹ́ sàárà àtọ́tọ́ sí sàárà àtẹ́sọ́dọ̀ rẹ̀ tí ẹ̀ bá wà tó wà ní rúru kò bẹ́ẹ̀ ó ti yé la lè fún nírú ìdájọ́ báyìí. ọkọ tó lóun fún ìyàwó ṣàdá tún ṣáà kọ wá fún láti bí ọdún méjì ọdún mẹ́ta ṣé bí wẹ́dà ṣe rí báyà lápèjì nígbà tó lóun fún ìyàwó ṣàdá tó lóun fi ràyè tì yẹtí yẹn gbà yẹn wọ́n ti ta ní iye tó lówó fún náà náà ṣùgbọ́n gbà táwọn bèrè yẹtí ó ti ta sùn iye tí wọ́n ń tà ń gbà náà owó ni wọ́n máa bèrè nàbí sàdá kí. tó bá jẹ́ pé wọ́n bá fi kọ́ sí pé owó tẹ́lẹ̀ fún yẹtí mo fẹ́ fira yẹtí báyìí ni mo fẹ́ fira ó ti yé so n tó da àjùfọ́kọ̀ ni pé yẹtí yẹn ni kọ́ra fún tó ti fi kọ́ síbì kan ó yàtọ̀ sí pé iye báyìí kódà mẹ́rin àwọn àfàtọ́ ẹ̀kọ́ owó mi tó bí so jazakumullahu khairan náà náà náà ẹ ti wọlé o wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà ìbẹ̀rẹ̀ báyìí pé àwọn ìyá kẹ̀mbẹ́ tó ẹ fún wọn lọ àwọn àwọn ọmọ wọn kò lè ọkọ. kí ni ìjẹyà o. Ah. látàrí báwo. látàrí báwo òní pé. ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó kẹnu ni ó ti alìbùkátà pé irú ẹni tó ṣẹlẹ̀ sí nìsín kí ló ṣẹlẹ̀ tí wọ́n lé irú kí so alákọ̀ọ́kọ́ ni mo kì í tara kẹ́mọ sí ọ̀rọ̀ tí mo ní ẹnìkan túgbà tá a sọ̀rọ̀ nípa pé àwọn yẹn ń sìnkú sílé wọ́n sì kó àwọn àfáà sílé wọ́n lọ rọ pé sírù síyára ẹnìkan ọkọ̀ ládùúgbò sí ẹgbẹ́ nìkan wọ́n ní òye ó yé mi alákọ̀ọ́kọ́ nìyẹn torí pé tọba mọ̀ pẹ̀lẹ́ àwọn sírùsì yára yẹn aláàkọ̀ tí ń bẹ láàrin ṣíà àti tàṣọ́wù ara rẹ̀ nìyẹn so ìbá dákọ̀ Mafatihul Jinan ti Abbas al-Kummi ẹnìyẹn kọ́ lọ wò ó tọba ẹ̀kọ́ bá fẹ́ kẹ́kọ̀ọ́ ó sì wá mọ̀ pé sàárè wo ló ní ẹ̀sà pé tọba fẹ́ lọ sàárè ti lágbájá nǹkan báyìí ní kọ̀ọ̀kà gbogbo sàárè gbogbo mùsùlùmí àṣkárù tá a mọ̀ tọba fẹ́ wọ orí tẹ́ta fẹ́ ṣe síyára níbẹ̀ lọ́tọ̀ báwo làáfà rẹ̀ ṣe rí tìtọ̀ríkà díẹ̀ nìyẹn nínú tí ó jẹ́ kó yí ọ pé a sọ pé ìsìnkú sí òjìgbọ̀n òjìgbọ̀n yẹn wọ́n ti wá ládùúgbò àtọ́ bá fẹ́ wọ sàárè tí hussein ọ̀fẹ́ wọ sàárè sẹ́wù lágbájá báyìí báyìí lọ gbọ́dọ̀ kà so n tà ń sọ nìyẹn kí yẹn farabalẹ̀. ìdáàkùnmọ̀lá ọ̀kẹ́rẹ̀ fún a bá onímọ̀ràn òdodo. جزاكم الله رب الناس